الحمد لله الذي جعل دينه يسرا ويعطي على رزق ما لا يعطي على الحب أحمده سبحانه وتعالى واشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن لنا محمدا عبده ورسوله رؤوف رحيم بالمؤمنين لأجمل القدر صلى الله عليه وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله اتقوا الله تعالى حق تقاته وارفقوا بأنفسكم وإخوانكم عن النبي صلى الله عليه وسلم يقول إنه ولا يكون في شيء إلا ثانا ولا ينفع في شيء إلا شانا رواه مسلم وفي رواية مسلم أيضا أن عائشة رضي الله عنها ركبت بعيرا وكانت فيه شعوبا وجعلت تردده فقال لها رسول الله صلى الله عليه وسلم عليه برزق إن الرزق لا يكون بشيء لا ثانا ولا يمكن بشيء لا شانا وجاء في حديث آخر عن أم المؤمنين عائشة رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم قال يا عائشة إن الله رفيق يحب رزقه ويعطي على رزق ما لا يعطي على العنف وما لا يعطي على سواه متفق عليه إيمان الله فإن الله سبحانه وتعالى رفيق بعباده قال تعالى ورحمتي واسعت كل شيء سورة الأعراف الآية 156 وقال جل جلاله ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر سورة القمر الآية الثانية وفي صحيحين أن النبي صلى الله عليه وسلم روى ربي ربه جل وعلا قال لنا قدر رحمتي قدري إذا والله سبحانه وتعالى يجيب على رزق ما لا يجيب على غيره ويعطي الرفيق ما لا يعطي صار من التشكيل والتعسير على الناس عباد الله وإن مجالات الرزق متعددة هي من بالنفس إلى إنسان الأمور الشرعية قال سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا سورة البقرة الآية الثالثة وأربعون ثمانية وفي الحديث الصحيح كان المتمكنون والله تعالى مدى هذا التوسل فقال والذين إذا أنفقوا لم يسلموا ولم يقصروا وكان بين ذلك قوانا وهم الفرقان والآية الثانية والثالثة والآية الثانية والستون وفي مسند الإمام أحمد عن النبي صلى الله عليه وسلم قال إن هذا الدين متين موقد فيه الرزق ثانية عرفت بأوام الناس وقد ورد في أبي الإسرائيل أن النبي صلى الله عليه وسلم قال يذكروا ولا تعسروا وبشروا ولا تنافروا وفي رواية يسر ولا تنكر وبشر ولا منكرا وتطوعا ولا تختلفا ثالثا أعرف بالأنصار خاصة أولئك الذين يرجى فيهم الخير فإن العبد مريض كأي مريض لا بد من دواء ما وقال عمر ولا تكونوا أعوان الشيطان عليه هذا واجب في مناقب عمر بن الجوزي رابعا عرفت بالشهاد وكبر النبي صلى الله عليه وسلم مال عربي الذي مال في زاوية المسجد مشكورا خامسا عرفت باستقالة العيال والصبيان دورا دورت النصوص في هذه المسألة ثالثا عرفت بالوالدين الآيات الواحدة في مثال الوالدين ومن الأهديث سائلة على هذا ثانية عرفت من الحيوان وقد ورد الحديث عن النبي صلى الله عليه وسلم قال إن الله كتب الإحسان على كل شيء وإذا قتلتم فاحسنوا مثلا وإذا ذبحتم فاحسنوا فيها وإن إلى عليكم فبحسن إمام الله وإن الإنسان من المجالات ألف بالنساء قال سبحانه وتعالى وحاشرهن بالمعروف وإن يلزمهن فعما ذكر شيئا وإن كان الله فيه خيرا كثيرا ثالثا الترفق بالأعداء وهذا واحد جدا بالقدرات بقدرات النبي صلى الله عليه وسلم ومن سريات النبي صلى الله عليه وسلم أعداء الإسلام بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني الله وإياكم أتسمع ولم أبارك ọba àlejò ọlá ọba àkọ́kọ́ tí òbí tọ́ sáájú ẹ̀ ọba àgbẹ̀yìn tọ́jẹ́ tí kò tún sí ọba àti ìmọ̀ ní ẹ̀yìn rẹ̀ ọba yìí òun náà ni ó tún sí àwa kù tàbí ìgbẹ́ láyé lónìí bíbẹ̀ wa ìmọ̀ àtàgbára wa ìtọ́gbọ́n wa ìdíje wa àìsàn ẹ̀dá tọ́wọ́n ju wa lọ àìsàn yàrá àìsàn ẹ̀dá tọ́wọ́n ju wa lọ òun ọkàn máa bẹ láyé lóde fún òun ọlànfààní rẹ̀ àwọn ọmọ wa máa ń fa àtẹnù kọ́ yóò yẹ ká tó lọ́rùn pàdé tó wọlé ní ilé ìlú àbẹ̀lọ́ ọ̀sáàtì ọ̀gá àdá bí wọ́n tó ti lọ́dà fún àti láti wẹ́ fún ọmọ wa ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn ọ̀gbìn àmì láyé ọlọ́kùnrin gbà ní ìjọsìn wa ọ̀làgbà ọlọ́run láwùjọ rẹ̀ àti tọ́kọ́lọ́ ọba ọba lórí ọba tó fi ẹ̀sìn Islam tó fi ní ẹ̀sìn rọrùn tó fi ní ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọwọ́ adé pé a máa fún yẹn nígbà a máa tà ẹ̀ lọ́rẹ̀ a máa tà ẹ̀ lẹ́sàn lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí wà pẹ̀lẹ́kùtù èyí tó wà fún ẹ̀sìn àwọn ìmọ̀ àdáhùn rẹ̀ ìtú lè fún wọn tó pé ó fi èdè gbogbogbò ó fi mú ayé rẹ̀ tàbí ẹ̀sìn mú ìmọ̀ àdáhùn rẹ̀ ìrẹ̀sìn rẹ̀ àwọn ènìyàn ọba yìí olùkùlọ̀mà tó kórí afúrẹ́sì olùkùlọ̀mà tí ọkọ̀ yẹ kálọ́tọ̀ tàbíkẹ́ máa tán gbogbo ọba aláàbò dánilọ nàálà bẹ́ẹ̀ ni ọjọ́ ìlú ọjọ́ ìtọ́kọ̀ lọ́gbà pé kò sí ọba àti ìjọ ti ẹlẹ́ lórí àgbẹ̀ ọba àtúnṣe ọba tí olóògbé ọba tí ọ̀lẹ́lá àjọ ọba tí ọ̀lẹ́lá àgbé ọba bẹ́ẹ̀ ni gbogbo jíjẹ ọlá pátá òun kẹta lónìí jíjẹ ipò òun kẹta lónìí káyé ọlọ́run kẹta lónìí kápá òṣìṣẹ́ lórí ọba yìí gbogbo ìdíje agbára pátá òṣìṣẹ́ náà lórí ọba yìí làwọn adúgbò rẹ̀ látara pé kiri òun náà ní ọba ìjọ ìyẹn lódodo torí bí ẹ̀dá ọba ti jọ jọ sí fún kan ní ìyàtọ̀ fún ọba àlejò ọ̀la yóò ń sọ̀rọ̀ ọkọ̀ òkú láyé ìjọba wa pàdánù ọba pàdé ọba àlejò ọ̀la yóò wá sí ẹ̀yìn ìwé. wọ́n fẹ́ẹ́ ní àlejò àmàlùmọ̀ sọ̀rọ̀ wọn àwọn aṣíwájú wa dáadáa ẹni tọ́wọ́n tiwa ẹrú ọlọ́run òjijì ọlọ́run ọlọ́run rẹ̀ nípa ìfúnrọ́tò àtẹ̀wà ọlọ́run lọ orúkọ rọ̀ṣẹ̀ àtẹ̀yìn kọ́ aláàlọ́jẹ̀ nìyí o oníkẹrin oníkẹ́ tó a ó ní wọn ní ọ̀rọ̀ o ó kọ ọkọ pẹ̀lú ọmọ ní fún ọba ìjọrọ wọn lè gbà ríra ìjà ìmọ̀lẹ́ òjò lọ́rọ̀ o láti lọ lọ àyà ìṣà ó mú ìfẹ́ lọ wọn ní ọlọ́run fún wọn ẹ̀rù kẹrẹ yìí àdébí gbìyànjú lórí àwọn ẹ̀dá lórí àwọn àdékùmọ̀ rẹ̀ nítorí káàkiri ọlọ́run lè bàbá wa àkọlọ̀ bàbá o àtàlẹ́kùn bí àtìmọ́ àdéjọ́ àwọn ọmọdé àwọn alẹ́ àwọn rẹ̀ ní ìgbà sendiri dan disionalah juga ada lebih ojo wajib itu tuh dulu kita orang masuk orang itu kan di mana itu ada orang kebutuhan khusus kalau orí kékeré nínú àti ní ìmọ̀ wà fún ti gbà wá àlejò àmàkánná ti sọ̀rọ̀ wá àwọn àlùfẹ́ ó ní ìjà ní bọ̀lá rẹ̀ kò ní ṣe ìlànà ó ní àti ní jẹ́ pẹ̀lẹ́pẹ̀tù ìyọ̀ owó ẹ̀yẹ ìyọ̀ owó ọ̀ra ìyọ̀ owó àánú òkùnkùn kan àlejò ní kò sí ìkànnì lẹ́bọ̀ àti kọ́ńtẹ́tì ọ̀dọ́ òkùnkùn kẹ̀lẹ́ dáhùn wọ́n ní àyè àwọn níyọwọ́ pẹ̀lẹ́kù àtiyọwọ́ àánú àtiyọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ àtiyọwọ́ ọ̀rọ̀ akó yìí gan ìgbà àṣà àjọ àdébíyọ́ táwọn ẹ̀rẹ́ lẹ́yìn yóò fara pa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ yẹ̀rọ gbẹ́gbẹ́ mẹ́ta wá ní inú ìbáṣe ìfúnni níjọ́ kan ìyá wa sọ ìyá wa ọ̀kadà ó ń kún ìjọ ọdún ọwọ́ akúra kókó lórí kọ́lẹ́kù yìí títà ń ṣe kókó tí ò àti wọn sọ pé ìyá ìyá aṣa àlẹ́ ìdìbò rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ la máa ń ṣe kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó mú díẹ̀ díẹ̀ ni ìdílé rúkọ lára ẹ̀kọ́ òṣìṣẹ́ ìdàgbà èyí jẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ti wà ní ìmọ̀ àti òmìnira ọ̀sán wọ́n lè rí nǹkan òṣìṣẹ́ ìdàgbà rẹ̀ bákan náà nínú òní gbọ́ ara kan tí wọ́n tó àpò lára kan àti kọ́tà òṣìṣẹ́ rẹ̀ nígbà tàwa àtìsọ̀ lọ́wọ́ ìgbà ó ní yíyá mọ́ àrùn ní epo ó ní ẹ̀jọ́ náà ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ wo ọba pẹ̀lẹ́pẹ̀lẹ́ wo pẹ̀lú ẹ̀dá rẹ̀ ọba pẹ̀lẹ́kùtù ni ọba àrọ́ra ni torí pé nígbà tó ní ipò yìí ibẹ̀ ni àánú wà ibẹ̀ ni ẹ̀yẹ wà ibẹ̀ ni ìfaradà wà ibẹ̀ ni sùúrù wà bí ìbá ti kọ́ lọ́wọ́ bá tẹ́lẹ̀ yóò tún lùtù tó ká fún yíyá láì mọ ìgbà bẹ́ẹ̀ wá ní tó bá yọ ọkọ fẹ́ kó fẹ́ ṣe ní òní sẹ́yìn àti lórí ẹ̀sìn gbogbo ìmọ̀ pátápátá. ṣùgbọ́n lẹ́kàrà lọ́wọ́ ọba àlejò ọlájà àwọn bíè ọba pẹ̀lẹ́kùtù pẹ̀lẹ́pẹ̀lẹ́ àti ìdílé olóògbé wa. ìyẹn tó ní fún ẹni tí padà ń fún pálápàdé àdúgbò wa. ìyẹn ní fún àtúnjẹ́ tí ó sàmúlò ní sí òkú wa lẹ́sẹ̀. ìyẹn ló fẹ́ràn kì í ṣe gbogbo ẹ̀ pátá ìdẹ̀ lọ́kà tí kì í bá lọ́jọ́ wà fún ìkòrí ọwọ́ ni wọ́n yóò fi ọ̀nà àlẹ́ máa lẹ́ yóò fi ọ̀nà àlẹ́ ayé lẹ́yìn òbíbo yóò fi ọ̀nà àlẹ́ máa lẹ́ òbíbo àlẹ́ àlẹ́ ọlọ́run àbá máa bèrè lẹ́sìn àwọn àtúnyàn lára lórí pẹ̀lẹ́kùkù lórí ìfarabalẹ̀ lórí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní lórí àlàáfọ̀ yìí tí tó èyàn máa rí ẹlẹ́ta èyàn máa rí ẹ̀sẹ̀ta lọ́dọ̀ náà látara tí ó ti kú tẹ̀lé lọ́wọ́ ẹ̀lẹ̀ yálà àlábòye ara ìpẹ̀lú àlábòye ẹ̀sìn àlábòye àwọn òjò ni àbí àlábòye ara ẹ̀kọ́ ni ọwọ́ àkùn ìpẹ̀lẹ̀ àti ìyẹn ọlọ́run máa ń kú ó jẹ́ pé kú lálẹ́ ìgbà ẹ̀wù wo kí ló máa tó ti tẹ̀lé àti ìlú ọlọ́run. láti máa wá ti pé gbọdọ̀ kí lọ àwọn ìdìbò ọba àpẹẹrẹ tó lọ. àìmọye ẹ̀dá tó lè pé wọ́n ti bẹ̀rù bẹ́ẹ̀ ni wọ́n ti rìn àjà tó bá wọn máa bẹ̀. ṣùgbọ́n tí wọ́n bá pàdé tí ó polówó ẹ̀ fún wọn àwọn tó ti kẹ̀lẹ́kẹ̀lẹ́ náà láàpọ̀ ni wọ́n. àwọn tó ti kẹ̀lẹ́kẹ̀lẹ́ náà láàpọ̀ ni wọ́n. títẹ̀ ni wọ́n pa àlùwọ́n náà ẹ̀dùn wọ́n lé àwọn ẹ̀kọ́ náà ẹ̀dùn. àìmọye ẹ̀dá pẹ̀lú wọ́n ti di àṣà aláwọ̀ ẹni rẹ̀ tó bá tọ̀. Ó wá wò kí àwọn oníṣẹ́ yẹn ti rárá àwọn kan nínú àwọn máa jẹ̀ fọ́nà àwọn ilé ayé àwọn bàjá. Wọ́n tẹ̀sí tí wọ́n bá jẹ̀ yẹn lọ́dọ̀ wọn. Ilé kókó àti àìsí farabalẹ̀ wọ́n fi àwọn ènìyàn sọ́dọ̀ àwọn ènìyàn tó. Tó wá wò pé àdéhùn ọ̀sẹ̀ yàtọ̀ sí ara wọn náà. Àbájá ẹ̀ lọ́kọ̀ ti torí lẹ́yìn ìyá rẹ̀ dáadáa tó lọ rọ́bì ìkùnrin ti báyìí ọba ẹlẹ́dẹ̀ pẹ̀lú ẹ̀dá ni ọba aláàánú ni ọba onífẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ wúrà òun náà láàánú tí ń tọ́ka lóde bẹ́ẹ̀ láàánú ọ̀pọ̀lọpọ̀ kàdí ẹ̀rí ká ní ìfọwọ́ àwọn àlùfẹ́lá ó ní ìrẹ́hàmù wọn àpẹẹrẹ àlù ìrẹ́hàmù fún wọn sùdàná ó ní ẹ máa sà á ẹ máa gbé àwọn ìṣẹ̀ lórílẹ̀ ọba tí jẹ́ ń sàn ìyẹn. nígbà النبي صلى الله عليه وسلم قل من لا يرحم الناس لا يرحم الله انت وما صار وما صار ولم يكن الله orí ìjà àwọn ìjọba ló wà fẹ́ẹ́ àwọn nǹkan yìí kẹ̀tùmá àti mùtàwọ́ ọ̀dìbà àwọn ọ̀fẹ́ tó ń fún ara wọn nítumọ̀ nígbà tí ọlọ́run bá ń gba akẹ́kọ̀ọ́ náà lérò rẹ̀ lórí rẹ̀ kí ẹ bẹ̀yẹ̀ ẹ lo àánú ẹ lò pẹ̀lú àwọn èèyàn orí ìjà àwọn àárín orí ìjà àwọn àyè ó ṣe ń tún ìṣẹ́jọ́ ọmọ ọba wa lẹ́wọ́ lórí káàtà ìdíjẹ́ wa kan ìdíjẹ́ yìí káàtà ìfara wa. àárín wọn tó àárín wa sí ara wa àárín wọn sí ara ilé wa àti ilé owó ìdíjáde rẹ̀ sí i. èyí tó rí ẹ̀rẹ̀kọ pẹ̀lú ọmọ ọba ló rẹ̀ wọ́n rọ̀ wọ́n wà ní. ìmọ̀ ẹ̀ kò hàn ọlọ́run ọlọ́run ti wọ́n hàn kò ìtàṣẹ́ yìí. àárín ẹ̀yìn ọlọ́run ó ti kájọ́ ọgbà wọ́n á ti dáadáa dáhàrá ọlọ́run ní ẹ̀rọ aṣọwọ́ pẹ̀lẹ́ tuntun wọ́n á ti làwọn ti bá yọ ọ̀pọ̀ àrùn dídẹ́ wọ́n á lè ní ìgbà yẹn olúwa ní ọ̀hán nìyẹn èyí mọ̀ bẹ́ẹ̀ ọ̀ mo ti dé ní lọ́wọ́ tí ti di ọ̀rọ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n ìwé rà wọ́n sẹ́ni kan ní yóò fi ká àyùmọ̀ tẹ́kẹ̀ táwọn tó lè wá àtúntẹ̀ nìyí táwọn tó lè fi ọlọ́run tẹ́ nìyí. تحت عن رجال بينهم جاء الحديث الصحيح وقال إن الله تواصل عليكم الله السنة ثم هذا الرمز وبعد الدولار السنة قبل وحمده وضليل لو تذكر رمضان من الله إمام بن زيادة ثم تقول ثم عندي رجال رزاج منه أعلم بأولو قوات منه بعد ذلك الله بعد الدولار أما أبويا ìjọba ní ẹsẹ̀ kẹlẹ́kẹ̀ lọ́gbà lẹ́kùtù àwọn àfihàn ní ẹ̀sẹ̀ lóye ìyí ó lè gbogbo ọ̀rọ̀ tó tẹ̀sí ìwọ nàìjíríà àná ẹni tó lè gbogbo gbogbo àwọn èèyàn ẹ̀jẹ̀ àtò láti tù mí ẹni fẹ́ fi àmì fún ẹ̀sìn ọlọ́ ìlú ìlú wọ̀rí fi wọ́rọ̀ náà ìpè wọ́n sáà ń sáà ìpè wọ́n ti kẹlẹ́kùtù ìlú yòówó ọ̀rẹ́ lọ́wọ́ máa fún wọn ẹni tó wá ń ṣe kí ẹni tó wá ń pè wọ́n pẹ̀lú ìdè gbogbogbò ẹ̀rí tí ọ̀sán gbà lára lórí ọ̀rọ̀ tó kí kékeré èyí tí fún ọ̀pẹ lẹ́kùtì ó rìn lórí akọ́ńtọ́ ọ̀hún bá fẹ́ ẹni tí ń lọ agbára títí ń pè wọ́n ó lè dípọ́ bá ní ẹ̀ dáadáa bó mo kù tẹ̀yìn ṣe lọ́nà pàtàkì ìgbé wa yóò jọ padà ní ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ẹ̀kú palọ́dọ̀ ọlọ́mọ wọ́n ní ẹgbẹ́ wa nígbà tí àwọn èèyàn wọ́n ṣe ẹ̀ka báyìí kọ́ ẹ̀ṣọ́ wọn bá wọn sọ̀rọ̀ ẹni tí wọ́n bá wọn sọ̀rọ̀ yìí tí wọ́n ń sọ̀rọ̀ nípa ọdún nípa sàárè ìdẹ̀ra sàárè ìdẹ̀kùn sàárè nígbà tí wọ́n ti yí o nígbà wọn ń bèèrè àwọn. ọ̀rẹ́ rẹ̀ àti àtàwà ni bẹ́ẹ̀ ká sọ̀rọ̀ pé àbáàdà àwòsàn tí wọ́n bá àtàwọn fi kú ni. tó fi jẹ́ pé ọ̀rọ̀ sàárè lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ni wọ́n ti ní o tí wọ́n fi ń ṣe ìdáàbò lọ́wọ́ wọ́n tẹ̀ ní ẹ̀ padà pé ẹ̀ta ọ̀kọ́kù ìnà pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àmì. lóòótọ́ ni yọ ọ̀ká sọ̀rọ̀ sàárè ìdẹ̀kùn rẹ̀ ìlera rẹ̀ ó ti pàtàkì púpọ̀ ṣùgbọ́n ìdẹ̀kùn lè máa kọ́rí pọ́pọ́. gbogbo àyè máa ń tà máa sọ bẹ́ẹ̀ gbogbo àyè ó sì ti bọ̀ bá. torí pé tá a bá ti rọ́ àwọn ọ̀fẹ́ yẹn kò ní sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wà láàbù wa. á sì yí àmì ẹ̀kọ́ títẹ̀ ìtajà ìgbésẹ̀ ọ̀rọ̀. Báyìí kọ́, àwọn ọ̀jà náà tó lè gbé àìsà máa báyìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ̀ káṣí ewu yàrá wọn fún ara wa. Àbí ìdílé ìwọ fún ara rẹ oní ìdìbò àbẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ náà tó wà rẹ. Ó ọ̀gbọ́dọ̀ fún ara rẹ ní kókókó. Ó ọ̀gbọ́dọ̀ fún ara rẹ lọ́dẹ̀ nira. Ó lọ pé ní lára mi. لا افرض أنت الله عليه وسلم قول له كيف تنوال ثم أنا لهم إليه ولسانة لوني هو ثم يقول يقول يقول يقول يقول ìgbà wa ti sọ pé obì ó lè máa bá ara kò ní lè máa lò pé wọ́n pẹ̀lú mẹ́rin àyè mọ̀ pé à ah, oríṣi mọ̀ wà kí a ti bọ̀. Àbíkí ni nígbà tí ara yẹn bá dájá bá ẹ̀mọ̀ ayẹyẹ ń gbéra tẹ̀lé yẹn. Tó bá ti bẹ́ẹ̀ ní tòde ẹ lọ sí kíni ẹ̀dùn wípé kọ̀ọ̀kan yìí yóò ẹ̀rọ máa tún bá ẹ̀rọ máa lọ àlórí yóò sì máa tẹ́ pẹ̀lú ara rẹ̀. síbẹ̀ bọ́ ni ó ní igbó lóore fún yín òun náà ní tẹ ẹkú mímọ́ tẹ ìbílẹ̀ ó dàbí tẹ́lẹ̀ jù bẹ́ẹ̀ lọ. torí pé tàbí ọba tuntun wọn fẹ́ ọ̀pọ̀ àpáàdì òun ní lè ṣe ìfẹ́ wọn síwájú. ẹ̀dẹ́ náà wò tó bá ti fún òun sábàrà ń wà ó wà ń bì. tó o tó a ní àtúntò a fi àdúrà tó máa ti fún wa máa ti bẹ̀rẹ̀ tó fi tó. irú ẹni yẹn ẹni náà ṣe ìbáàdà lórí ìbáàdà lórí ìlú ṣùgbọ́n kò ní gbẹ́ kò ní jìnnà bí ìfarapa tó lè gbé lórí ẹ̀. orí pé àdínkù pẹ̀lẹ́ pẹ̀sù jíjẹ̀ ní àtẹ̀tẹ̀ sí pé wọ́n mú ẹ̀sìn òun. ó ti wá pé wọ́n dá arúgbó yẹn yóò wá padà sí ẹni tó ilé òjèlé òòrùn òdòdó. قليل مراتب كمان يروى له حديث في سنة ابن عمر فيه يوسف والآن مشاهد حال كيف تستاهل له عندي يا رب نقول أخذ كلامه الضررني اللي كان وارد هو مو أفكار مستعبان سواء كنت كيف تاني إما أول ما شيء قال تبكي هو واقف يقول أي مكان مكان أبدا من قدام من ẹ̀sùn àwọn ọ̀rẹ́ ṣe ṣùgbọ́n wọ́n kọjá ṣíṣe ìyá ni wọ́n ṣe irú báyọ̀ kí wọ́n ṣe náà wọ́n fi ṣe. ìjà tí wọ́n lọ sí ìkàn sí ìwọ̀n náwó bákan náà òwúrọ̀ ní pé nínú ṣàdé ìsúnì àwọn ìfọ̀rọ̀ ọmọ rẹ̀ síra ó ní ládàkà ní kúta rẹ̀ fi hàn àwọn tí wọ́n máa ń fọwọ́ ìdí fún ẹ káàkiri wọn máa wọ́n ti ara wọn lórí ìtumọ̀ lágbára lórí àti لابد أن يتقربوا ìyẹn bọ̀rọ̀ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ara rẹ̀ ẹ̀jẹ̀ ká wo ayé àkùnrin nígbà náà bá ń lòyìn àwọn ẹ̀dá nípa àdéhùn tó wọ̀ ní ẹ̀dá àbákò láti ìgbéléwó wà láti ìyàkọ̀tò. àwọn bẹ́ẹ̀ tí wọ́n bá náwó wọn ò ní náyì ní àpà wọn ò ní ná kọjá pẹ́ẹ́ kí wọ́n ná wà láti ìyàkọ̀tò wọn ò ní ṣe lọ́wọ́ wọ̀ká àlẹ́ ẹ̀yìn ẹ̀dá ìdàkọ̀wá àdùn wọ́n wá wà níwọ̀ntúnwọ̀ntún láàrin kánáwó. Dàbí pé wọ́n ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ fúnra ara wọn ní ìnáwó wọn. Ìgbà ẹ̀kú wọn rẹ̀ wọn nẹ̀. Wọn wá ní fún ilé kọjá lórí à ìmọ̀lẹ́ yìí bàjẹ́. Ìgbà ẹ̀kú wọn ni wọ́n ti yọ wọn nẹ̀. Wọ́n ò wá ní ìsàrùn sí ìfẹ́lẹ́ ọmọ. Ilé ìlú ìfọ̀ àti kékeré pẹ̀lẹ́pẹ̀lẹ́. Onígbé ọ̀rẹ́ ìwọ́n àwọn àti ìwà ìgbólórí tí wọ́n àlàárọ̀ yìí òun náà ń tọ́ wà ní àwọn òṣìṣẹ́ tí yóò tàbí ní bẹ́ẹ̀ tí yóò tàbí ní bẹ́ẹ̀ eléyìí là ń pè ní àríkùbọ̀ ní ìwà ọ̀nà pẹ̀lẹ́ kùtù àánú àti ìrora pẹ̀lú ẹ̀dá àti ìgbà rẹ̀ ni àwọn àyè ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ wúrà ti kù àtàkì ìdílé nínú àdéhùn náà wọ́n àdúgbò ìwọ́n máa ó lé ti dẹ́wọ̀ yìí àwọn olóyìn ọkọ̀ ó ní ẹ̀sìn olóyìn ó ní ẹ̀rọ àwọn ọmọ ẹ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ̀ lọ́wọ́ pẹ̀lẹ́kùtù ìdílé ti fara yìí ní ìjà láti rẹ̀ pé tí a máa ń sọ nípa pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìdí ẹ̀jẹ̀ bá mi yẹn lò ìdí ẹ̀jẹ̀ bá rẹ̀ yín lò ìdí àdúgbò rẹ̀ yín lò èyí ti alẹ́ ti fẹ́ èyí ti àlámọ̀ yẹn náà fi ń fún ara yín lè fẹ́ àríkù ni àwa àgbẹ̀ wọ́n ti akọ́kọ̀ bá wù yẹn láti tẹ́ pẹ̀lú pẹ̀lẹ́kù. Èyí ti pé àwọn ènìyàn á wà dùn wọn kọ́lé pé wọ́n wò fẹ́rẹ́fẹ́rẹ́ á wà dùn wọn. Gbogbo àlàkọ̀ rẹ̀ pátá kókó kóra yìí. Ó bẹ̀rẹ̀ jẹ́ ẹ̀ kótó wa bòrí ìdí ẹ̀ kó lọ́ka kọ́ kóra bòrí ìdí ká. Ṣùgbọ́n ìrètí tẹ̀lé ní ọ̀gbà tó ìdí ẹ̀ ti fẹ́ kí ìyàn ẹ̀jẹ̀ tí ọgbọ́dọ̀ tẹ ní o àti ìsọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ fẹ́rẹ́ ó lè dìrú wọlé ìrò ẹ̀jẹ̀ ọ̀gá mi yẹn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọ̀gá mi yẹn wọlé ẹ̀rọ ìrò ẹ̀kọ́ ọwọ́ ìṣẹ̀lá máa mi yẹn wọ́n bá ṣírù ẹ̀kọ́ mi yẹn ní wọ́n dùn ní wọlé ẹ̀rọ ẹ̀ má dá wù yẹn bá. Nígbà tó wá ní sẹ́yìn ìkọ̀lẹ́ ayé àti sọ́kì ìwẹ̀ nígbà tó náà wọ́n jẹ́ èyí ẹ̀jẹ̀ ń lọ́ọ̀kọ̀ àwọn ọ̀dẹ́sì yìí o.

òun náà pé nínú àwọn ọ̀dà náà ta ọ̀pẹ ìgbàlá lórí àárín pẹ̀lẹ́kù àánú ìrọ̀lá pẹ̀lú ẹ̀dá àrùn ọ̀sọ̀rọ̀ bẹ́ẹ̀ kí ẹlẹ́sẹ̀ ó yẹ ká mọ bí àpẹyẹ ní ilẹ̀ ńlá bí àgbẹ̀ ẹlẹ́sẹ̀ láti tu ẹ̀sìn wòdì ẹ̀sìn pamọ́ ẹ̀sìn ẹ̀sẹ̀ irú ẹ̀sìn yìí ẹ̀sẹ̀ lọ́kọ̀ọ́ àbẹ́rẹ́ ni a lù bàbá àdàbà ní lórí ẹ̀yẹ àìwọ̀ yìí ọ̀rẹ́ ká ní ọkọ́ níbẹ̀ tí ẹ kọ́ ìsìláàmù tó pépè sí ibi bẹ̀rẹ̀ kù sí lórí rẹ̀ èyí ó bẹ̀rẹ̀ arákùnrin kan tó lé ẹ̀rẹ́ sọ̀rọ̀ wọn àwọn ọ̀rẹ́ sọ́ra wọ́n wá ní láti ọ̀dẹ̀ yìí wọ́n lù ní ẹ̀gbà àkọ́tù mẹ́ta yìí kí wọ́n fẹ́ ta bí ẹni ń wáta wọ́n láti lù sí obìnrin yẹn àwọn yẹn wá ní ìnáwó láti lè wù.

àti wọn rárá ẹ má lè sùn lọ́wọ́ lórí ẹ̀. bákan ẹ̀ pé kí aláwọ̀ ọmọ ẹlẹ́sẹ̀ wọ̀rí ìlú aláàárẹ̀ bí àwọn aláàárẹ̀ ló fẹ́. sábàbẹ́ tó ń bọ̀ aláàárẹ̀ dọ́pọ̀ tó bá fẹ́ tó ń bọ̀ aláàárẹ̀ bí èèbá ti dọ́pọ̀ tó ń mú ààrùn lọ́wọ́ bí èèbá ti dọ́pọ̀ tó ti tẹ̀lé fún lọ́wọ́ dọ́pọ̀ yẹn ó fẹ́ tó ń bọ̀ aláàárẹ̀ àárẹ̀ ní ìlú ó ti dá bẹ́ẹ̀ náà ni ẹlẹ́dẹ̀ máa fẹ́ ní kò fi ẹ̀rù. ọ̀sà àbúrò akọ́lọ̀ ti bẹ̀rẹ̀ àpláì láàpláì ìrẹ́ tó fi hàn àbí kò sọ̀rọ̀ rẹ̀. ìyẹn yóò mú ọ̀gá rẹ̀ rọ̀ yóò mú ìdọ́dọ̀ wa láti fi ọ̀gá rẹ̀ wí. ọkọ̀ nínú bàbá tó dé wípé ìjẹ́ gbogbo tí ń tò pẹ̀lú ọmọ rẹ̀ tó bá àpláì ní kùlì ọ̀bá ti ọmọ rẹ̀ fún. ọkọ̀ nínú ọkọ̀ wọ pé à obìnrin òjò ẹ̀kọ́ tó bọ̀rọ̀ fún un. ọwọ́ náà tó bẹ̀rẹ̀ sí lórí ìdíyẹ̀ kẹ́sì kò gbọ́. oríṣẹ́ ìtọ́ tó tó kọ sí ibẹ̀ olùkẹ́ lọ nínú òde tó wọ́n pé à máa lọ yìí ti

wọn náà bá wọn kọ olùwọlé àtẹkùn náà àwọn ẹlẹ́rìí ṣẹ̀tọ́ náà rẹ̀ ẹlẹ́sẹ̀ èyí má jẹ́ ẹni tí ọ̀rọ̀ ṣẹ̀tọ́ lọ́wọ́ rẹ̀ lórí ẹ má rẹ̀ ṣẹ̀tọ́ lọ́wọ́ pẹ̀lú pé kí ni nígbà tẹ ẹ bá tún pẹ̀lẹ́ kù lórí ẹ ẹ wá ní ẹ tọ́ ọ̀rọ̀ ti tẹ̀sí lórí ẹ kò wá ní yí padà kò ní lọ́rọ́ sí lọ́rọ́ ẹlẹ́sẹ̀ àwọn àrùkù rẹ̀ tún ara rẹ̀ tábàrà wọn lẹ́sàn-án ẹ̀sùn tí alẹ́ ìmọ̀tẹ́mọ̀tẹ́ ìwà tí ó máa ìwà aláìmọ̀tẹ́. ẹni tí wọ́n wà aláìmọ̀ tí ọ̀yẹ́ ká ló pẹ̀lẹ́ kùtù pẹ̀lú ẹ̀. a ti di pẹ̀lẹ́ kùtù ìrora àánú pẹ̀lú rẹ̀ èyí ló tẹ̀lẹ̀. ìgbà ìgbà wa èyí tó tẹ̀lẹ̀ tó jẹ́ láti ìgbà lọ́wọ́ rẹ̀ fẹ́ràn. lọ́wọ́ òun tó wọ́n tó bá ti rí láti ìgbà lọ́wọ́ rẹ̀ fẹ́ràn ó fẹ́ ti ìlú mọ́sálásí inú mọ́sálásí bẹ̀rẹ̀ mọ́sálásí ẹ̀kú kúrẹ̀ ní gbogbo ẹ̀ yàtí àrí àbọ̀ ibi ìṣẹ́ àti ìdálẹ́ ó sì kọ́ tẹ́lẹ̀ mọ́sálásí ní ìtọ́jà àwọn ọ̀sán àbò inú mọ́sálásí. ẹ̀bí ẹ̀ ẹ̀bí ẹ̀ ìjọ parí sọ ìgbọ̀ wa parí sọ àyíwá ẹ̀ bá kúrú wa ayẹ̀ tó lè ṣe. àyè ìgbò mọ́sálásí ìtọ́jú ẹ̀ àìsíbáyà àìsíbáyà bàtà tí wàá ti wọlé ìlú ẹ̀ wọ́n ọwọ́ dà ọ̀rọ̀ wọ́n dà sí ẹ̀sán fún àlá àjọ ọlọ́run tí wọ́n bá ń sàárò wọn wọn yẹn wọ́n sàárò mi pẹ̀lú ọmọ o. àlọ́ ọlọ́gbọ́n bẹ́ẹ̀ ó báyìí ó fún yìí kí ló ń sọ̀rọ̀ yẹn. oríṣiríṣi àti ìsọ̀rọ̀ bọ́ọ̀lù wà lọ́sọ̀dà kó pẹ̀lẹ́ kùtù pẹ̀lẹ́ yàtọ̀ sí ọwọ́ tí àwọn bàbá rẹ̀ ṣe ah ọ̀rọ̀ bàbá òṣèlú kọ́tà láti àkójú bàbá rẹ̀ ti sọ̀rọ̀ láti ọ̀dọ́ àdó bàbá rẹ̀ àti òṣèlú bá àtẹ̀lú rẹ̀ yẹ kí wọ́n sọ̀rọ̀ lẹ́sọ̀ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kí wọ́n sọ yà wọ́n bàbá yẹn ti bẹ́ wọ́n bàbá yẹn ti bẹ́ nípa yẹn tó òun náà wọ́n wá ṣe táwọn táwọn ìjọba kan ṣe ṣùgbọ́n ní ìjọba ọ̀gbọ́n ní ìkọ̀tàkọ́rọ̀ ti wá. Nínú jẹ́ pé nínú àwọn ìwọ̀n aláìmọ̀kẹ́mọ̀kẹ́ ni ètò wa jẹ́ aláìmọ̀kẹ́mọ̀kẹ́ á sì á sì kẹlẹ̀ tó ẹnì kan ti tẹ̀sí ní o ìgbà rẹ̀ ó rà jẹ́ ó lè ti lọ á ìgbà tó máa tó máa kọ́ bẹ́ẹ̀ lọ á ìgbà máa ti látara rẹ̀ ṣùgbọ́n tí ẹni bá dé òun náà ti àtọ́kùn ẹ̀ ṣùgbọ́n kò tó ọ̀dà ọ̀kùn kó bá ìlànà yìí jẹ́ o ọ̀pọ̀ tó fa ìlànà gáárá tí wọ́n á ń rí ọ̀rọ̀ lọ́kẹ́ lọ́wọ́ pé àtẹ̀lé tó wúlò wọlé.

yóò tó gbé ẹ òun ti máa bá mi lọ bá lọ yóò tó gba àti wọn ní ìwọ máa kú òun rẹ̀ náà ká yóò dùn nìyẹn tó ó túmọ̀ sí pé á lò ní ìwọ pẹ̀lú ẹni yẹn lóòótọ́ sí pé adáyé pọ̀tẹ́pọ̀tẹ́ ìwọ ẹ̀ lọ́wọ́ tó ń pàkà wọ́n ìwọ ẹ̀ bá tó ń tẹ́lọ wù yẹn láti òkú rẹ̀ lórí ọkùnrin kẹlẹ̀ ọ̀pọ̀ bá a máa ní lóko pàjọ́wọ́ sí lálùkọ́rí kẹlẹ̀ ọ̀mọ́mọ̀ sí o kìí ṣe bẹ́ẹ̀ ṣe dàbá o kìí tó ti lágbára àti ní òkú pàpàtì pé ẹbí máa kú kẹlẹ̀ ni pé ìyẹn lè lọ láti òkú àti òkú ní kókó ní kí o ó mú lọ ọjọ́ ọ̀dá ni onímọ̀ ọ̀dọ́ ọ̀dá kò ní ṣe ẹni tí ọwa bọ̀ yẹn aláìlá lójú àtọ́wọ́ aláìlú pẹ̀lú rẹ̀ wọ́n ìlà àlèkù rẹ̀ bákan rẹ̀ òun ẹ̀ pé inú pẹ̀lú kùtù ṣẹ̀rí kùtù pẹ̀lú àwọn kéékèèké àwọn mọ̀lẹ́bí pẹ̀lú wọn. Bí àbá ọmọ nínú àdáná, bí àbá lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ á eh, tu ọ̀rọ̀ láyà rẹ̀ pátápátá. Tó wá lè lé kó o dìbò dáadáa yẹ́yẹ́. Bí sẹ́ni bá wà sí dáadáa, ọmọ yóò padà wá kó ní. Ẹ̀rọ bí àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ fún pé bí ọ̀rẹ́ rẹ̀ pọ̀ ní wọ́n là máa ń fi èdè. Bàbá mi ní ọ̀rẹ́ ti gbọ́ kò sí kí o. Kò ní mọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn eh, kan ń bẹ̀ pẹ́ pé tàbá àtúláyọ̀ ìrètí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ títẹ̀ ní ìjọ ọjà ìjẹ̀yọ́ bá ti. bẹ́ẹ̀ lọ mọ̀lẹ́bí torí ọ̀pọ̀lọpọ̀ mọ̀lẹ́bí pé gẹ́gẹ́ olóòtú sọ pé ìnàlẹ̀ àkọọ́lá lọ́dẹ̀ àkọọ́lù ìrìn àwẹ̀. ó ní ẹ̀rí àwọn mọ̀lẹ́bí tẹ̀ wọ̀ yẹn ọlọ́tẹ̀ gẹ́gẹ́ bí akérèdè ti yẹn ti lọ́fẹ́. tí wọ́n lè wọ́n lọ́wọ́ ó ń kókó mọ̀lẹ́bí pátápátá ó ń gbà mọ̀lẹ́bí pé. ẹlòmíì ìgbẹ́ ẹ̀ṣẹ́ òfé àlè tí wọ́n máa rí àwọn àtẹ́kọ̀ọ́ kiri abẹ́ akọ̀ á máa rí. irú àwọn àwọn pàṣípọ̀ kẹ́kẹ́ lọ́wọ́ ń rí àwọn mọ̀lẹ́bí yẹn. tẹ́ ẹ bá wá fọwọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bẹ́ẹ̀ bí mu ẹ gbà mọ̀lẹ́bí pé. ó pọ̀ ẹ́ nígbà wọn bàbá bá ti ń sọ̀rọ̀ wàhálà ìmọ̀ bí ẹ bá ti fún ọ̀nà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni yóò ti bàjẹ́ ti pẹ́ èyí wọ́n ní òfin lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá jẹ́ iná òní kó mẹ́fà tẹ́ fún ọ̀rọ̀ ánú yẹn èyí ó tún bá yàn kàn yẹn ló ti fẹ́ pẹ́ da àbújá ilẹ̀ làwọn kù ilẹ̀ ilẹ̀ àyẹ̀wá ilẹ̀ àyà wọ́n ti àbẹ̀ bákan náà pé àwọn ẹ̀rọ màá yọ̀ wọ́n yìí yẹn ṣẹ́ni ọlọ́run kékeré kékeré ká bá wọn lò pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àná dájú lájọ náà wà ó ti pọ̀ dáadáa ló ti nà pátápátá. Bí mi pété lọ́wọ́ bẹ́ẹ̀ pa ẹ́, á fẹ́ pa dáadáa o. Wọ́n ní dáadáa bá tù, ẹ̀ka lè fẹ́ kú ẹ dáadáa o. Wọ́n lò ní sẹ́ àdúgbò sàkúrọ́tà o. Ọ̀bẹ bẹ́ẹ̀ fi tú ẹran yẹn, àdúgbò ti ọ̀bẹ bẹ́ẹ̀ fi tú ẹran yẹn, ẹni fẹ́ fún ọkọ kú dáadáa. Ẹ wò ká. Ẹ wù dáadáa, wọ́n ní ìwé ìdájọ́ ẹ̀ pátá o. Ìjẹ́wọ́ bẹ́ẹ̀ pààyàn, ẹ̀ inú jẹ́ pé àwọn yẹn máa ń tú ẹran yẹn sílẹ̀ àwọn ń tàbá lú wọ́n ń tú ẹran yẹn ẹ̀jẹ̀ oríṣi ìdájọ́ ìmọ̀ àtọ̀lẹ́ wọ́n tàkùrọ̀ àti ìṣẹ̀lẹ̀ àwọn wọ́n takù pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìṣẹ̀lẹ̀ àwọn bá ń tẹ̀ rẹ̀ lò á kù pẹ̀lẹ́pẹ̀lẹ́ á kù pẹ̀lẹ́pẹ̀lẹ́ nígbà tí yẹn mú ọ̀bẹ tí wọ́n ń dín in dín in tọ́bẹ̀ yóò ti kú ẹ̀dá làwọn àwọn náà tí wọ́n ti jẹ́dá ẹ̀dá làwọn náà tí wọ́n ti ń kérora àwọn náà ń kérora. ọdún kẹsì ní àdàlà ní àdàkù àwọn ọ̀rọ̀ fún yín ni wọ́n ti ní àrọ̀ kíkù ní bẹ́ẹ̀ mọ́tẹ́ ń kú ní bẹ́ẹ̀ mọ́tẹ́ ń kẹ́. tọ́lọ́ bá wà rọ̀ fún wa àwọn náà gbọ́dọ̀ bọ́wọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ bákan náà òun náà àlùkò ìdìsá pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú òmìnir pẹ̀lú àwọn ọkùnrin àwọn ipò ipò tó yẹ pé ní ẹ̀rá yìí lọ́kàtà kí yóò lọ́kàtà kó ní ọ̀pá bọ́. ọ̀yà kó wá ní wàá ná màá rò ẹ bá wọn lò lọ́nà tó ga. sọ̀rọ̀ lọ́wọ́ lẹ́yìn kẹta adáàbí àtọwọ́ ni wọ́n. ó ní bá ní wọn fẹ́ kọ́ tọ́ ọ̀rọ̀ ọ̀tàn ó ti wọ́n àti ìtọ́wá rẹ kó ṣe ìyẹn ìtọ́wá ti pé ọ̀fẹ́ fẹ̀rẹ̀ ìtumọ̀ rẹ̀. tọ́wá ní òde níjọ́ rárá àtọ̀wá níjẹ̀ níjọ́ ìlú kí ni o yóò sì wọ kalẹ̀. ẹ bá àwọn ọ̀dọ́ dàrú mọ́ ẹ bá níjẹ̀ bá rọ̀ ẹ gbọ́dọ̀ yẹn ọkọ ni wàhálà ìfowópamọ́ àwọn ọ̀dọ́gbọ́n ẹ̀dá látara kékeré látara kékeré ìnáwó ìgbà ìwò lè gba

àwọn tí wọ́n ní àwọn ọlọ́run fẹ́ táwọn ń bí bẹ́ẹ̀ wọ́n ní àwọn alfa àti ẹ̀rẹ̀ fún wọn ní àwọn ilé ìtọ́jú ẹ̀sùn wọn lẹ̀ pẹ̀lú ìfún wọn láwọn ti yẹn ẹni ìwo ni wọn tó fi tọ́jú ẹ̀sùn wọn lẹ̀ bẹ́ẹ̀. wọ́n wá sùn wọn síbi tàwọ̀kì tí wọ́n bá kọ̀ láti nà tàwọ̀kì nígbà náà wàá fi wọn síbi ẹ máa tẹ̀ sí díà ẹ máa tẹ̀wọ́ ẹ máa gbọ̀ pé ẹrú lè dẹ́ sáyẹn lọ́pẹ́ òru wọ́n bá wá dá fún yẹn wọ́n lẹ̀ lọ́pẹ́ rẹ̀ àbúwá yìí. látara pé kiri látara pé sísan bá ọba rọ̀ bí lórí ìkórè ọlọ́run ọba ọba pẹ̀lẹ́ kùtù ọba pẹ̀lẹ́ pẹ̀lẹ́ ọba aláàánú ó sì níbẹ̀ kí wọ́n máa lò gbogbo àlàáfẹ́ pátá. látara pé wọ́n bá lọ́pọ̀ wa ẹ̀já gbìyànjú kátẹ̀lé láti ṣẹlẹ̀ àbúwá ẹ lórí ti lórí bá lórí ti lórí ọ̀kẹ́ wa lọ́pọ̀lọpọ̀ bàbá yìí ìdí ìgbésùn ọkọ̀ ẹ̀dá lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ àdìgbò ìdá. Ṣùgbọ́n tá a bá tẹ̀lé tọ́lọ́ wọn bá. Òun lè ní kílódé bẹ́ẹ̀, ọlọ́pàá àti àbújá ní bá ọlọ́run náà ìlú bá yàn rí wọ́n lè fún àdìgbò àwọn òbí àpò. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله الأمين وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد عباد الله ترفقوا في أعمالكم الزوجية مع زوجاتكم واعلموا أن خير الكلام كلام الله وخير الحديث أبي محمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل في بدعة وكل في الدلالة وكل دلالة في المال أنتم الله علينا لا لا تولكات في الإخوان محمد صلى الله عليه وسلم àwọn ará ilé àwọn ọmọ lẹ́yìn rẹ̀ ṣe ìfẹ́ gbogbo ìdílé nígbà لا kí لا لا ọjọ́ àjíǹde ìyẹn tó náà wọlé lò láàrin bí ọ̀sán kan alẹ́ kò máa lo pẹ̀lẹ́kùtù ní máa lo ìrọ̀ra ní máa lo àánú ọwọ́ ẹ̀jẹ̀ pẹ̀lú olóko ìyẹn láti bá lọ. àwa nínú àwọn ọ̀jà láti orí ti wá àwọn àlè tọ́jú láti lò ó yálà ara wa lẹ́nu o nígbà tábà la bẹ́ẹ̀ tọ́jú fún ara wa lò ó nígbà tábà la bẹ́ẹ̀ tọ́jú fún dúkìá fún ara wa lò ó nígbà tábà bẹ́ẹ̀ jẹ. lẹ́gbọ̀n pé má tẹ̀lé wọ́ oníkókò ti bẹ̀rẹ̀ ìwà aláìlè wọ́. bẹ́ẹ̀ làwọn á rí nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá aláàrẹ̀ yálà àwọn ọmọ wa ni àwọn ìyàwó ni àyíká ìṣe ẹ̀kọ́ àwọn tó kí ẹlẹ́sẹ̀ àti àwọn aláìmọ̀ àwọn bákan náà pé á rí pé ìtẹ̀dá wa lè rọrọ̀ kó jẹ inú gbèsè ayé wa òun kẹ̀kẹ́ àti àwọn máa pẹ̀ yìí nípa bára wa ni kò sẹ́ni kẹ́kọ̀ọ́ lè dájú àyè ọmọ ènìyàn ẹ̀dá kan ó lè dá tẹ̀lé ni láì rọ̀bọ̀ kó lé ẹlòmíì ẹni bá wọ láti ojú rẹ kí ni ojú àgbẹ̀ lòun òun pè ká tí wọ́n bẹ́ẹ̀ kọ́lé náà òun náà yóò fún ní ilé kọ́lé yóò fi tẹ̀lé ìfara rẹ̀ báyìí bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ kí ni pé òun tó ń tẹ́lẹ̀ ní àlọ́ òun kọ́ bẹ́ẹ̀ ní ìyá gbọ́dọ̀ kọ́ bí ní ìyá òun kọ́lé kọ́ yóò lọ́wọ́ kọ́lé yẹn. lókè ní oṣù tí ń sìn fún ara rẹ̀ títí ìtẹ́lẹ́ òde àgbẹ̀sì. tó bá wá ní òun jẹ òun bá ti jẹ fún ara rẹ̀ lókè ní oṣù gbogbo ẹ̀ ẹ̀ ti lẹ́yìn àwọn àwọn báàgì kọ́ńtọ́mà ní òkú ní wọn lọ orí ilé bọ̀ wà àtọ̀tọ̀ lébi kò sí pẹ̀lẹ́ kùtù nínú ọ̀rọ̀ rẹ̀ kò sí ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ sẹ́wọ̀n pé àwọn onílù máa ń lọ pé ọdún máa ta ọdún rí bíráì pé oníbàárà rẹ̀ wọ́n làwọn máa ń sábà títí o àwọn máa ń sábà pọ̀ rẹ̀ àwọn máa mọ̀ ọ̀sẹ̀ tó ń gbé kí ìfọ̀rọ̀ bẹ́ẹ̀ tàgẹ́ fún ọ. sẹ́wọ̀n pé ọ̀rọ̀ ọ̀rọ̀ máa ń tó bá sábà lọ́sọ̀rọ̀

wọ́n àtẹ́wọ́ ní wọ́n lọ́wọ́ àwọn ọ̀rẹ́ kó lè kó lórí rẹ̀ níta tí wọ́n lè kó lórí rẹ̀ níta àti bàtà lágbára lè kó lórí rẹ̀. ẹ̀wọ̀n bẹ́ẹ̀ báyìí oríṣiríṣi àwọn ọ̀rẹ́ lọ́wọ́ àwọn àdúgbò yẹn la lórí pẹ̀lú àtàyà àtúkò lọ́ha láti dájú ìyá ìgbò yìí ìṣèlú ilé ayé ó fi di pẹ̀lẹ́pẹ̀lẹ́. torí pé ẹ̀sìn ọlọ́ọ̀ta abẹ́rẹ́ yẹn pàápàá náà bá lo pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ẹ̀sìn ló gbà tẹnu àlọ́ bẹ́ẹ̀ wá nìkan àyà ìṣòwárí ìyẹn tó lọ sí kiri ìyẹn tó lọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹjẹ́ àmọ́ bọ́ọ̀lù tó ga jù ọ̀rọ̀ náà bá ní ìlànà tó ga jù ìlànà tó ga jù Muhammad sọ̀rọ̀ wọn fọ àlọ́ tẹ́lá ẹ kó kẹta ní ìdí wọn mẹ́rin òun àti ìpìlẹ̀ ọkọ̀ bíjà ni òkò àrùn tó bá mi inú mẹ́rin o ọlọ́mọdé ni àti yé náà ọ̀là àgbàrá ọlọ́run lára ojú rẹ̀ abẹ́rẹ́ ọ̀sán ṣáà ni wọ́n ká àgbà tí tó ní ọlọ́run tó yọ ọ̀rọ̀ fún alátẹ̀kẹ́ alọ́run tó ti gbà á ní ẹ̀sùn wa ọlọ́run máa ń darí wa àìsíkú láyéláyé lọ́wọ́ bá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ lọ́wọ́ káàdì wọ̀ káàdà àwọn tó jẹ́ àjù wa àwọn aláàjì wa tó yẹ pé wọ́n fura ọ̀rọ̀ ìyá lọ́dún ìgbéra ọ̀rọ̀ bottle wò pé àdàlọ́là àdàlọ́là wọ́n lọ́dún kí lẹ́sẹ̀ ọ̀dọ́ tó lára àṣírà ọdún bẹ́ẹ̀ ní wọn kọ́ àbúrò ìmọ̀ òkè kíra rẹ̀ ó tún pẹ́ wọ́n wọ́n lè wọ́n ní wọ́n máa àdé ní òkè kíra rẹ̀ kọ́lọ́kọ́ ká ní wa èyí ló ọba tí wọ́n á jọ lójú fún wọn lójú ọ̀rọ̀ fún wọn ọ̀nà àgbàrá ọlọ́run láwùjọ rẹ̀ ló fa àgbà أجل مبروك رمضان هو أجل مبروك رمضان هو أجل لدغ أجل لدغ رمضان هو ولا برع ولا ظهور أجل سبحانه وتعالى على أول قلب جلالي على أول قلب جلالي بين أجل سبحانه وتعالى يجب برق بدأ ولا أفكارا ربا ولا أفكارا أولا ولا أفكارا ولا أفكارا ولا أفكارا ولا أفكارا ولا ظهور وإيه إذا لكي يجب فيه سبحانه وتعالى أهدوا على ذلك

ṣé ìjẹ́ wa lórí ìdíjà bí ọ̀lẹ́ ọlọ́run àwọn sáà lọ ní èyí ọlọ́run sáà lọ wa tí wàá lẹ̀ dà wa wàhálà yìí pọ̀ ní ìkan tó pọ̀ ìjẹ́ ti dẹ́kun lè dé. èyí ti á ní yọ̀wọ̀ àwọn pípé wọ́n ti fi ọwọ́ jẹ tí ó sì òbí jẹ́ tí àwọn àti fi òbí jẹ́ bá a ti tẹ̀ lórí ìlú níbi bá a ti jọ ọ̀rọ̀ lórí ìlú. èyí ó fẹ́ ìdí tó bá kú ní ẹ̀jọ́ wàá lò fún àdúgbò mẹ́ta yìí bíbí wọn máa ṣe nígbà tí wàá lò lẹ́yìn ọlọ́ ọba alágbára náà ta ló wa ọlọ́run àwọn tó wà lẹ̀ ọlọ́run tó wà lẹ̀ ọlọ́run tó wà lẹ̀ ìwà alágbára náà tó wà lẹ̀ mo àánú rẹ lọ́ka wà ní mo bẹ̀rẹ̀ bí àánú rẹ tó wà lẹ̀ ọlọ́run ọba làánú ọlọ́run ọba حق حقه وارزقنا اتباعه وارزقنا باطلا باطلا وارزقنا اجتنابها ربنا اعتنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا ربنا عافينا في الدنيا حسنة وفي الآخرة حسنة في هذا النار اللهم حبينا لهذه الدولة اللهم حبينا لانتقال هذه الدولة اللهم حبينا لانتقال هذه الدولة اللهم حبينا لتدابير هذه الدولة أنت على كل شيء قدير اللهم ارحمنا رحمة وافية اللهم ارحمنا رحمة وافية وسدد على دارنا كل من خلالك سدد عليه كل من خلالك اسأل لكي في وحده أنت على كل شيء قدير وصلى الله وسلم على سيدنا محمد وآله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك